ناديا نادية سندعو كلا لا تطعم واسجد واقترب الحمد لله رب العالمين أحمده سبحانه وتعالى وأشكر له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على أشرف خلق الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ولكم الله سبحانه وتعالى الحمد لله اللهم بسيطه ونبلايه láti máa bẹ̀rẹ̀ títúmọ̀ Al-Qur'an wa ti ọ̀rọ̀ lẹ́yìn ọlọ́wọ́ báyìí náà ni ọba tí a dúpẹ́ fún atọ́rọ ọ̀pọ̀lọpọ̀ àṣàlátù fún anábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn ará àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹ̀sìn wọ́n gbà wípé àsìkò yẹn náà ni wákàtí ìjáàbá ìyọ́mù ní jùmọ̀ ìpè sáàtù ìjáàbá àsìkò kan wákàtí kan bẹ́ẹ̀ fọyọ́ pé ọlọ́run bá subhanahu wa ta'ala kò ní fi ẹrú kan ṣe kò ń gẹ wákàtí náà nínú ọjọ́ jùmọ̀ àkọlọ́run bá kó dáhùn ìbéèrè ẹni yẹn àwọn àmì ọlọ́run bá subhanahu wa ta'ala ìpè àsìkò yìí bó ṣe náà bàrúkà tó yìí ó làwọn àkójọ láti fi máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa tọ́lọ́bà kò forí jìn wá gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ akọ́lọ̀kọ́ hádàmì fún wa ìkẹ́ ọlọ́wọ́n bá ti fi máa ń bá àwọn ẹrú rẹ̀ lò nítara kí wọ́n jókòó láti gbọ́dọ̀ ọlọ́run ọba kọ́lọ́run kó mọ̀ yẹn kọ̀ọ̀kan wá náà ń bẹ̀. àwọn oríire tí àwọn màláìka sàyàrí sábẹ́ni sọlá sáà sọ fún wa ibi wọn máa ń àwọn ẹni tí wọ́n máa pé nígbà tí wọ́n bá tábà parí ìjókòó kọ́ lọ́mọ ìyọ̀ ìkọ̀kọ̀ wá lẹ́yìn bẹ́ẹ̀ àti àwọn àti àwọn olólùfẹ́ wa àtàwọn òbí wa àtàwọn táwọn fẹ́ àtàwọn tí wọ́n fẹ́ wa àsìkò gbígbà àdúrà láwà kùsùfù àdúrà wà ní Ramadan àwà nínú oṣù Ramadan àtúwà lẹ́yìn aláàtàdì níjọ júmọ́ àtúwà wà ní halkọ̀ zikir ẹ̀rí pé àwọn orí mẹ́ta tí ò jọra wọn ló papọ̀ fún wa àmì ọlọ́run Allah subhanahu wa ta'ala gbogbo oníkálukú wa àtàwọn tí wọ́n ń gbọ́ wa àtàwọn tí wọ́n tún máa gbọ́ wa gbogbo nǹkan tí ó ń jẹ́ ìbànújẹ́ fún oníkálukú kọ́nà kọ́ bá aṣọ di ìdùnnú gbogbo tí ara ti ní kó wa wa gbogbo mùsùlùmí lápapọ̀ lágbàáyé kọ́nà bá kó bá fìdẹ̀ra sí gbogbo tí ara ti dẹ̀ra lórí sọ́nà tó làálẹ̀ àjẹ̀tí sọ àwọn ẹ̀kọ́ olówó iyebíye tí àwọn onímọ̀ àrẹ ìhùn rahmatullah tí wọ́n sọ nínú sura yìí asọ́bábù nuzul awa'il sura asọ́fọ́tọ́ fàtọ́lọ́mọ́ fi sọ ìbẹ̀rẹ̀ sura kalẹ̀ àti sọ àwọn ẹ̀kọ́ tí àwọn afáàfáà yọ rahimahullah ta'ala níbi bí anábì jísúra ìtiwá bá sọ́lá àlọ́sọ́lá àti bọ́tù mú tẹ̀sífìr láti máa sọ ìtumọ̀ àwọn àyà kọ̀ọ̀kan àti ìkẹ́ tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó gbà lérò pẹ̀lú ẹ̀ pẹ̀lú àlàyé àwọn sàhábà èyí tó pàtàkì ànábì sallallahu alaihi wasallam tí àwọn mímọ̀ tí wọ́n kà kọ́lẹ̀ rẹ̀. ajẹ́kágbọ́ yé títí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó pa ànábì láti àtúrí àwọn Jibril alayhi salam ọlọ́run bá pa láti ẹ̀kọ́ ká ó sì padà sọ àyà márùn-ún àkọ́kọ́ kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam gbólóyìn àbí àwọn àyàtì àti fa àìmọye fọwáì àìmọye ẹ̀kọ́ iná ni a ti fàjáde níbẹ̀ ibi tí a ti dúró náà ní ọdún wọ́n tàbí ọkọ̀ tààrà tó àwọn ti sọ fún ànábì pé yíkọ̀ àwọn ilé من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم الذي خلق خلق الإنسان من علقه اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم اقرأ وربك الأكرم ما كان أبدا بلوغ قلوب الله سبحانه وتعالى الرحمن الرحيم أتوقف قد الله بقول هذا الشيطان àti gbogbo àwọn èké tí wọ́n ń wá lápàdọ̀ rẹ̀ tí wọ́n ọlọ́run ní máa kà ọlọ́run ọba rẹ̀ ní ọba tó ní àpọ́nlé jùlọ aṣètùmáṣe ń gbé àlẹ́ ìsáàrù kẹrì lákìtọ̀lọ́ ọ̀pọ̀ ọmọ ènìyàn lè já lápọ́nlé láwùjọ táwọn èèyàn máa pọ́nlé ṣùgbọ́n ọlọ́run ọba lára pọ́nlé jùlọ subhanahu wa ta'ala gẹ́gẹ́ bá ti gbọ́ kẹbíru àti kíndé akbar allahu akbar ay akbar min kulli shay ọlọ́run bá tóbi gbogbo nǹkan ń tóbi ṣùgbọ́n ọlọ́run subhanahu àwọn afáà ní kárọ̀mù ọlọ́run bá òun náà nàlẹ́ àtọ́ bidú ní ìwà kéèyàn máa fún èèyàn ní nǹkan tí ò ní retí àdápadà lọ́dọ̀ ẹ̀ tó fún ẹ̀rí tí ọ̀pọ̀lọpọ̀ wa tí ẹ̀ bá ṣorí fẹ́yà èyí mọ̀ pé ah, orí orí la fi ṣe kí ni o tàbí ṣorí orí náà lórí ń wọ́tọ̀ bọ́tà àwọn èèyàn bá ń ṣe dáadáa èèyàn gbárùkù tì wọ́n èèyàn fi àkókò tẹ̀yìn náà bá ṣe tẹ̀yìn ìsáyẹn náà gbárùkù tì wọ́n ṣùgbọ́n ti tọ́ lọ́wọ́ ọba ètò ọ̀tọ́rọ̀ mọ́ fún yẹn kìí dí kò sí nǹkan tó yẹ òfin dá padà torí nǹkan tó mọ́ fún yẹn tó yẹ kò sí òfin dúpẹ́ tó yẹ òfin dá padà ó náà ní ìmọ̀ wàrọ̀ bùkàn abdulram alẹ́bí alámàbẹ̀lẹ̀ kọlẹ̀ tó nínú nǹkan tó mọ́ fún ẹ̀dá tó yẹ pé kò sí tó fi lè dúpẹ́ ẹ̀tàn ọlọ́run bá kọ́kẹ́ ọlọ́run kan fi pọ́n lé nínú àpọ́nlé ọlọ́run fún àtàlàyé ọlá tó ń bẹ fún kíkọ nǹkan púpọ̀ lánàá شاء الله بين أبيكم وفي العصر قيد العلم بالكتابة قيد العلم بالكتابة ونبقى الله مصيبين أدي ويملك ولكن ما أقول لك نعم علم الإنسان ما لم يعلم علم الإنسان ما لم يعلم علم الإنسان ما لم يعلم لأن تفسير في بالك الله سبحانه وتعالى قدس وننو كرم ولننو ọlá ńlá rẹ̀ tó fi máa ń pa àwọn tó bá wù lé nínú àwọn ẹrú ẹ̀ ó máa ń fi ìmọ̀ àlìsàn ọmọnìyàn yóò fi ìmọ̀ tí kò mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fi mọ̀ ẹ̀tùwárí ìrìtìbáàtì láàrin ìkọrọ̀bìsì rọ́bìtà lẹ́dí bó ṣe pọ̀ mọ́ ni òtún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tá a wá mú láti lè dẹ̀kí bẹ́ẹ̀ náà a máa ń fi ìmọ̀ tí kò mọ̀ tẹ́lẹ̀ a fi mọ̀. وكان فضل الله عليك عظيما ọlọ́run sọ fún àmì sọ́lá sọ́lá fi pé ìyá yín kẹ́ tó mọ̀ tẹ́lẹ̀ ọlọ́run bá fi mọ̀ àkàrẹ fọ́lọ́lọ́ àríkà àjùlọ ọlọ́run bá rẹ lórí rẹ ó fi fi ọmọ nǹkan tí ó mọ̀ mà ó wulẹ̀ máa kẹ́kẹ́ ó bàkọ́lẹ̀ ò mọ́tí àtẹ́lẹ̀ ò mọ́tí àtẹ́lẹ̀ òṣùwọ́n náà bá tó bá náà tọ́lọ́ padà fi mọ́ nínú ìmtìnáànù ọlọ́run nínú oore lọ́dọ̀ máa ń ṣe fẹ́dà tó tó lè ṣèlégún lórí ẹ̀ òní kó fi mọ̀ tí kò mọ̀ mọ́ wàhálà alámìnà ìsáàmì máa làbí àlẹ́ àmì ló túbọ̀ sí pé gbogbo mẹ́kọ́ ni kọ́lá ló fi kọ́ yìí اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم ìmọ̀ mi ń bẹ tó yẹ pé ọlọ́run fi mọ̀ ọ́ sí kọ́lá mò dẹ̀ kọ́ yìí ọmọ sọ nípa kọ́lá nípa tó sọ nípa dẹ́yìn àyà dẹ́yìn tó mú jù nípa kọ́lá nípa rí ẹ̀ yọ́lọ́ wọn padà ọ̀tẹ́kùnlọ́ ọ̀lẹ́ ọlọ́nìkẹ́ ẹ̀bá báyọ̀ ọlọ́run ọba ọlọ́run kò sí oníjọwá lójú o ayò alìmẹ́kàlọ́ ayò alìmẹ́bí òkèrà ó náà ni pé ìwà náàbì kò sí kò níjọwá lójú kọ́lọ̀ ọba àlá kó fi ìmọ̀ bá àti gàgà mọ́ ọ̀kẹ́ sí ìdọ̀mìnira olùrù àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmọ̀ ìnáfẹ́ ọmọdé tí yóò máa ṣe àlè وورد في الأثر وسواجنا قال يقول من عمل بما علم أنتم لما أنتم أنتم لهم كنتم ورثه الله علم ما لم يكن يعلم من عمل بما علم أنتم لهم كنتم أنتم لهم كنتم قد وعلم أن الإنسان ما لم يعلم من عمل بما علم ورثه الله علم ما لم يكن يعلم ọlọ́ọ̀bá yóò jogún ìmọ̀ tí ó mọ̀ ìwọ́n tó lọ ṣe ìlẹ̀hàmù ó níbi kó máa ṣe ìlẹ̀hàmù kankan lọ́wọ́ sọ káàkiri olùfẹ́sọ́gùn sọ yìí wọ́n tẹ̀lé mú báyìí wá wọ́n tẹ̀lé bọ́ lẹ́nu omi ó dára ẹ̀ láàmú ó tún ṣẹ من عمل بما علم ورثه الله مما من علم لا بيقين لا يقين الله ما يوفني ما سيوتي ما تله من عمل بما علم ورثه الله علم ما لم يكن يعلم ẹn tó bá lo tó ti mà ọlọ́mọ yóò jẹ́ kó jogún ìmọ̀ tí kò sí ìmọ̀ ẹ̀rí pé ìgbà míì tẹ́ bá ń ṣe ó lè yóò símpù rẹ̀ ó dà nínú mọ̀ ayé àwọn tó máa ń mathematics nínú àwọn ìwọlé máa jẹ́ àwọn tẹ́lẹ̀ pé kèrè sún wọn láti máa wọ́ọ̀kì mẹ́rin bẹ́ẹ̀ ọkọ̀ oníṣẹ́ láti ọkọ̀ ọkọ̀ méjì ó délé wọ́ọ̀kẹ̀ bí ṣe ń wọ́ọ̀kẹ̀ yóò mọ̀ gíní yóò mọ̀ in tó gbòòlù kọ́ bò bó ṣe ń wọ́ọ̀kẹ̀ yẹn kìíní yẹn yóò yé sí mọ̀nà àmìnà bìmà álímà wà rọ́pà ọlọ́wọ́ ìmà máa làm yẹ kó yà ẹni tó bá ìmọ̀ ilé yóò wà máa báyàn lórí pé èèyàn lo ìmọ̀ yẹn tó àìlò ìmọ̀ rẹ kò jẹ́ kí mọ̀ rẹ kọjá bí tó wà yẹn alamal insan ma lam ya'lam sọlọ́ọ̀bá subhanahu wa ta'ala olóòmà ń fi máa ma ọmọ ènìyàn yìí tí kò mà tẹ́lẹ̀ lọ́wọ́ dẹ̀ ti mọ̀ àbẹ̀mọ́ àkọlẹ̀ pé nínú ẹni tọ́lọ́ bá ṣe bẹ́ẹ̀ fún wọ́n ní wà nábì àìmọye nǹkan tó mọ̀ tẹ́lẹ̀ ọ̀dà nínú ẹsẹ̀ alìmọ́ràn náà kọ́ pàtàkì wọn sọ̀rọ̀ ànábì yìí sá ọlọ́run ní ń bẹ́ẹ̀. لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ هم يختصمون ẹwà kùrán gan tẹ́gbẹ́ àìmọye àwọn ìmọ̀ yìí ọlọ́ọ̀bá máa ń fún ànábì sọ́lá mẹ́lẹ̀ mi yàkùyà ìtànà bí ó mọ̀ ìtàn mọ́ta sábà bí ìbẹ̀rẹ̀ ìbàdàn sọ̀rọ̀ ìtàn Suleiman ìtàn Daoud ìtàn Barkis àti Suleiman gbogbo àwọn ẹ̀sẹ̀ yìí nító mọ̀tẹ́lẹ̀ ọlọ́run ti kí ni ọlọ́run fi mọ́ eléyìí ò ní ìdínà kàlé kò ní dìgbò láàárín gẹ̀gẹ̀ rẹ̀rùn ọlọ́run mọ̀ sípayẹ́ ẹ̀mí rẹ̀ ó mọ̀ gbọ́rọ̀ yìí bẹ́ẹ̀nà ní olúkàlùkù wa bá ṣe ń gbọ́wà sí ta bá ń lo wà sí wa èyí tà sí ìmọ̀ ọlọ́run ti lọ fún wa tò nínú agbára ọlọ́run Allah subhanahu wa ta'ala torí pé ọba tó lè mú wa láti di àìsí yẹn ó kápá kó fìmọ̀ mọ̀ wá láti di àìmọ̀ wa wà á نعم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى الرهاء استغنى إن إلى ربك رجعا أول ما تفسير رحمه الله تعالى قلت أريد أقول له جلاله ما سبق كلا ọ̀nà méjì ni من دعوة أبي wá àbí màá ní àwọn ìtumọ̀ tó pọ̀ ní máa ń dà wá ìgbà àwọn ọkọ̀ tó fi kàlá lọ́jà àwọn wàzájà ìgbà mí ọ̀lẹ́jẹ́ kọ́lọ́ fẹ́ fi jágbe mọ́ àwọn èèyàn àbúfẹ́ fi fà wọ́n létí pàdé níbi tí tó ti sọ sókè àmàṣú bẹ̀rẹ̀ ìgbà mí àti máa túmọ̀ hakan ó lè túmọ̀ wípé kàlà kó sọ ẹ̀wọ́n sọ pé òun dúdú náà tí mo fẹ́ wàádé kàlà a máa túmọ̀ rọ́dà àwọn wàzájà fí máa kọ́ sábàkọ̀ ó lè túmọ̀ ife ọlọ́run bá fẹ́ sọ ọ̀rọ̀ ìjágbémọ́ni àti kíni nílọ̀ lórí nǹkan tó ti sọ síwájú tàbí ó túmọ̀ wípé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín ní ọ̀ọ́kàn yìí ó òdodo Allah subhanahu wa ta'ala wọ́n bẹ́ kàlà nínú áyà yìí innal insana la yatgha tọ́lẹ̀bẹ̀rẹ̀ ẹni èwo ni yóò túbọ̀ sí nínú méjèèjì ọ̀yà mo bèèrè ni èwo ni yóò túbọ̀ sínú túbọ̀ táa tún nínú kàlà táa tún tẹ́nísì akọ̀ì lókọ́ ìṣẹ̀fẹ́ bọ́ síbi ọ̀rọ̀ tó fẹ́ sọ tó di ẹni kàlà ọlọ́dẹ akọ̀ì Innal insana la yatgha Innal

ìsò fáyọ̀ rí kíni sọ́ọ́bí lẹ́ntọ́ pé olùkọjẹ́ ẹnu àlà ẹlọ́pùtẹ́ mọ́ tẹ́lẹ̀ rẹ̀ mẹ́pẹ̀ ní tọ́ọ̀gì tó bá ní tọ́ọ̀gì ní ọkọ̀ ọ̀lẹ́ àbúrò bàbá tí wọ́n ń pọ̀ bẹ̀rẹ̀ ní tọ́ọ̀gì ẹ̀yìn náà wọ́n ìyá tí pọ̀ bẹ̀rẹ̀ ní tọ́ọ̀gì òun lò pé kọ ó kọ àwọn olówó ni ẹni tó pè tọ́ọ̀gì ẹni tó kọjá ẹnu àlà mẹ́pẹ̀ ní tọ́ọ̀gì ẹni tó kọjá ẹnu àlà ọlọ́run فقد أنه على نبوة محمد صلى الله عليه وسلم إنه كان يصف اذهب إلى فرعون إنه أو طاغوت àwọn tó yẹ kó wọ́n lè pọ́ kọjá inú àlọ́ ọlọ́run yẹ́ ní ìfẹ́ láwọn ìyẹ́ tó ń pè lẹ́yìn ọlọ́run bá sọ̀rọ̀ àrùn ọ̀tà kálá ọlọ́run ẹ̀ láti ẹ̀gbọ́ hapkọ́nì ọ̀rọ̀ tábẹ́ sọ fún ìrọ̀lódó ni ìnnẹ̀lẹ̀ ìsáànà láyàkùgọ́

tí ẹ̀bọ̀dọ̀ jáde lónìí kò jáde abú filatẹ́fẹ́dẹ̀ ẹ̀bọ̀dọ̀ sí kò ní ẹjọ́ owó dọ́wọ́ rẹ̀ tán kí ló ní yóò di kiri pàrọ̀ Kàlá tó mẹ́nilẹ̀ tẹ́ndẹ́sì wà wípé tẹ́yẹ bá ti ní èyẹ máa ń fẹ́ gbèrà èyẹ máa ń fẹ́ kọjá ẹ̀bà akẹ́lú àfojúwe ìtòsí ni o ẹ̀gbẹ́lẹ̀ tí ó jẹ́ pé bẹ́ńtà àfojúwe lẹ́kọ̀ọ́ ìṣẹ̀lẹ̀ padà sí normal life náà tó yé jẹ̀mọ́ ọmọkọ̀ ọmọkọ̀ lù àfojúwe tó lé kúkọ́ wá sódà aká ìwà wípé tó wọ́n bá dánwó èèyàn tẹ́ ẹgbẹ́ òbó sọ pé ìwò oníwà láti kiri lèyẹ máa ń wọ́n tó bá ti lò lọ tó bá ti wá lówó lọ́kọ́ wọ́n jà máa wù wá tẹ̀kẹ̀kẹ̀ إن الإنسان أما اللي يقول لي تندسي عتي قديان وانا الإنسان في هذه الآية أول ما تفسر المولى ولي الله وبان تنصد أبو جهل فرعون هذه الأمة فرعون أقول لي الله سبحانه وتعالى صباب النزول سرعة آية يبسوك عليه أو أمري أو تدين ọkọ̀ náà àwọn ọmọdé ṣe wọ́n torí Abu Jahal iná ni ó fi sọ̀kalẹ̀ tó gbé Abu Jahal òun nínú ṣe sí rẹ̀ òun ni ó jẹ́ ọ̀tá fún ànábì jùlọ sallallahu alaihi wasallam òun ló gbẹ́rù pẹ̀rí tó sọ pé bóòlù ànábì oṣù ní sẹ́jẹ́ ní Mẹ́kà tí wàtá àwọn sì wà ń bẹ̀ sọlá

mo obìnrin tó rẹwà gan tó mọ̀ fún gan rẹwà táwọn ẹgbẹ́ sọ pé ah, ó rẹwà púpọ̀ ẹ má ṣe wá sí ìjágun èso ó lè tètè rí dámọ́tà rẹwà ṣe ń gbọ́dọ̀ wọn tọ́lọ̀ máa fún lọ́lá a máa fẹ́ kọjá ẹnu ààlà wọ̀n lápùtẹ̀lẹ̀ ìsáàlẹ̀ wọ́n lẹ́ ààmùn

ah nítorí pé ìsìnbá bùtárì nìkan wá ń bá wí kò bẹ́ mi wúlò ó tó bá yẹ gbogbo rẹ̀ bá ti jẹ́ gbólò gbogbogbò ìṣúrù gbogbogbò náà náà fún akẹwà átàfà níbi wípé ẹni tọ́nà torí ẹ̀sọ ọ̀rọ̀ ìkàlẹ̀ ní ẹ̀rákùsọ yé átàfà ní torí àbújá ìsọ̀rọ̀ ìkàlẹ̀ أرآه استغنى كلا إن الإنسان ليطغى يا لو شايف تبادي عليه أما لا تفائدة الأولى من هذه الآية àǹfàní àkọ́wọ́ ta fẹ́ṣẹ́ nígbà yìí ní pé gbogbo àtẹ́bá ti rí aláìní tí bá tó wá ń gbéra ga ìròyìn tó ẹ̀kọ́ wà fẹ́ni tó ní tó bá lọ rárá aláìní ẹ̀mì pápọ̀ ẹ̀rọ mọ̀ náà nìyàn ẹni tó ẹ̀kọ́ gbéra ga lẹ́ni tó ní pẹ̀lẹ́gbẹ́ ìgbéraga kìí sí wà mùsùlùmí gidi òjò máa sóyé but nǹkan tó lẹ́sẹ̀ ẹni tó ní ó ní tó fi lè gbéraga olóòwò òun kẹfẹ́ nìyẹn kẹsì ládùúgbò kò ní jẹ kò ní domi lọ́dọ̀ yín kò ní jẹ lọ́dọ̀ yín kò wà chájì lé yín gbogbo nǹkan tó ní ìfipátá ọmọbẹ̀rẹ̀ ọgbà rẹ̀ olóòwò òun bẹ́ẹ̀ kẹkẹ ṣe títì tó wọ alẹ́ òun kẹ òun dà òun ó ti gbẹdẹ ó gbàdá sọ́bà ó dẹ̀ lóòwò lóòwò tó wọ́n oh, ní sẹ́dẹ̀ nígbà bá ṣe ìdí ẹ̀fí máa gbéra dáṣà lọ́wọ́ rẹ̀ ìnàlẹ̀ ìsáànà àrọ̀háwù aláìní subhanallah ó kọ́lé ojú kìlójúlé kẹ ní òjá àdúgbò gbádùn rẹ̀ ló bá ń gbéra aga lórí gbogbo èèyàn àmì àpẹẹrẹ ọmọ náà nìyẹn pípé ìtọ́yẹ ìdí ẹ̀fí máa ń ṣe ìgbéraga kò sọ́dọ̀ rẹ̀ ìtẹ́ ẹ̀fí máa rẹ̀ ńlẹ̀ ló wà lọ́dọ̀ rẹ̀ ó túnmọ̀ sí pé tí wọ̀ bá wá lọ ní kọ́ mẹ́sìlẹ̀ ọ̀rọ̀ yẹ́ so nínú àwọn àpẹẹrẹ ọmọlẹ́nà ààrínú mùsà ẹni tó jẹ́ pé aláìní tó tó wá ń gbèrà àdá yìí ló fi jẹ́ wípé tẹ́bá wá rẹ́ni tó ní tó wá níta wá dùn ẹni tó ní tó wà rẹ̀ rẹ̀ ńlẹ̀ bóò ló ṣe pàtàkì tó wájú ọlọ́ ọ̀rọ̀ mẹ́ta ẹ̀rọ fẹ́ ká gbóyé o ẹni tí ò ní tó gbèrà àdá àpẹẹrẹ ọmọ kí nìyẹn ẹni tó ní tó ń gbéra ọjà àpẹẹrẹ kí nìyẹn àpẹẹrẹ bó ti ẹ kó rí ọmọ náà ní ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ti ẹ̀ ní ní tẹ́lẹ̀ mọ́ nítorí ẹ̀ gbéra ọjà abẹ́ni tó wá ní tó wá rẹ̀ ra rẹ̀ ńlẹ̀ àhá الله الرزق لعباده لبغوا في ولكن ينزل بقدر ما يشاء ọlọ́ọ̀bá aláwọ̀ tó bá ń wọ̀ta alágbàgbà ìgbà tó bá ọlọ́run bá tẹ́ pẹ̀pẹ́ àríṣìkì fáwọn èèyàn bọ́bá máa ń ní kí àríṣìkì kó wà fún abá àti pé bá ti mẹ́ ń wíṣ ẹ̀sùn àti wáyé kálukú ló mẹ́ ń ní nǹkan tí mẹ́ láàfẹ́ à ti máa ń ní òkìní kọ̀ọ̀bá ẹ̀ à bàbá ní tìkíní kọ̀ọ̀bá ẹ̀ ìtàlẹ̀ tẹ bó ti mẹ́ wù wá ẹ̀ káàdì ولكن ينزل بقدر ما يشاء máa máa máa fún lọ́jọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ bá ṣe ń ṣe ni ayé òní ṣe gbé àkálùkò ma wù bó ṣe wùwàkúwà ló kálùkò bá wù ṣùgbọ́n náà bá tó máa náà wàtà ààlà yùnàzílò bí kọ́dẹ̀rí wọ́n ní púpọ̀ ọdẹ láàmú ọ̀ṣẹ̀rà wọlé nínú àwọn tí ó ní tí wọ́n ra tí wọ́n lọ láyé kọ́rùn kọ́rùn náà ó ní òṣàlẹ̀ ẹ̀lẹ̀ àwọn kọ́rùn náà ní àwọn kọ́rùn náà lánàá mọ̀ náà ó ní ọlá púpọ̀ ṣùgbọ́n ó bí àwọn máa ń lo ọlá ẹgbẹ́ tọ́lọ́ bá ń sọ ẹlọ́tí bẹ́ẹ̀ kí ló fà á táwọn tọ́ bá fi mẹ́mbà lórí gbogbo tí ó gbà lórí ìyàwó ẹlòmí tọ́lọ́ sí lè gbà lórí ìyàwó ẹlòmí ẹ̀ dáhùn olùsìṣẹ́ tó lè sọ pé òun ti gbà lórí ìyàwó ẹlòmí قارون كان من قوم موسى فبقى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوه لتنوه بالعسبة أولي القوة إذ قال له قومه لا تفرح So ìdálé ìpìlẹ̀ ní pé àwọn tó bá ní máa ń tẹ ìkọjẹ́ ìgbàlá So Abu Jahal, tó ní ẹ̀ntó ní ló ó nílọ ó láàrin àwọn amẹ́ríkà kí lè tó wà sọ àwọn ní ọ̀rọ̀ ìmọ̀lọ́ ọ̀dàrá wọ́n ní Abu Jahal òun ló dìdí sọ pé òun ò ní orí ọlọ́run bá sí ó ní òun ní jẹ́ kí ànábì nígbò mí ó sọ wípé òun ó bí ànábì sọ́mà rẹ̀ sálàm lọ́wọ́ ìlú kíkí ó dà òun ni òun wà gbé nǹkan lórí ànábì sọ́mà ẹ̀lẹ́gbẹ́ ànábì sọ́mà lọ́wọ́ àlùwà sálàm ànábì náà sọ wípé láà ó tó bẹ̀ tó bá sì bẹ̀rù ẹ̀wà àwọn màláíkà àwọn ọlọ́wọ́ yóò di àwọn màláíkà sí ọlọ́wọ́ ti kí ni ọlọ́wọ́ di àwọn màláíkà tó lágbára tí wọ́n dẹ́rù bà wọn náà ọlọ́wọ́ yóò jẹ̀ sí ọ كلا إن الإنسان ليطغى Ó ìpìlẹ̀ ní ìgbà lè sẹ́lẹ̀ ẹ̀pọ̀ mọ́ ọmọ ilé ẹ̀ tó máa ṣe wà ṣe ọ̀rọ̀ ọba fún tó bá sì rí tó bá rí ṣe tó máa ní ẹ̀wọ́ ẹ̀wọ́ ìdàmọ́dọ̀rùn orí gbogbo wa náà ìdàmọ́dọ̀rùn orí yóò wọ́n ní kọ́lá Abu Jahl wọ́n ní Abu Jahl sọ wípé alìyọ afir Muhammad wájà ọba ilẹ̀ àdùnwọ̀n ó ń bí àwọn yẹn pé ṣé Muhammad máa bí ṣe máa dorí kodò ìmọ̀ jẹ́ ríru rẹ̀ ibi ẹ̀mẹ́tẹ́ sọ́wọ́ sọ́lá fàkílà náà àwọn ilé àbẹ́ẹ̀rí ah, máa ń fi bẹ́ẹ̀ máa forí kẹ̀rẹ́ lọ́wọ́ fàkọ́lá wà láàtọ̀ ọ̀dà Abu Jahl òun fi òsà látàdì òdà tó bá ṣe bẹ́ẹ̀ ó ní ń dá lára pàtì tó wúwo ní lọ́rùn

èyí ni láàrín àkọ́ fẹ́ pé ẹni tó ń sin náà ẹni tó ń kírun òun ó pẹ̀rù ní lọ́rùn òun ó tún kojú ẹ̀kúnlẹ̀ bẹ́ẹ̀ yóò bá wa nílọ tẹ́ẹ̀ tí ó ní nǹkan jẹ́ òṣùpá bẹ́ẹ̀ yóò bá wa nílọ àpò ní láyà láti lè tẹ́kí lò láti tàkù lọ́rọ̀ ẹwọ́ bá ṣe wà ní ìsìnkú àti àgbà rẹ̀ ẹwọ́ bá o àwọn tó máa ṣe dáwà fún pé ẹgbẹ́ ṣe protest protest ò dáa kò dáwà sàlàfíà mú tí ó mọ̀ lágídí ẹ̀ẹ́dẹ́ ẹpẹpọ̀ wọ́n fún protest lọ́sàáwẹ̀ tí wọ́n dáhùn ẹ̀ dáhùn we no go gree we no go gree tí wọ́n ti lọ́sàáwẹ̀ gbé endurance tech láti bí dé secretariat àgbé placard àrí àgbà àgbà tí wọ́n lọ sáwọn òrẹ́yẹ kí lọ́pàá tó fi jẹ́ kó wọ́n òrẹ́yẹ láwẹ̀ ẹ̀ẹ́ ó ti rẹ̀ nù kalẹ̀ nígbà tẹ́ jẹun tẹ́ tẹ́ pẹ̀lú ẹ̀rùn gbàmí wọ́n bá gidi wọ́n tó gbé gọ́sùgbù wọ́n tó fọ́tọ̀ ńlá agidi gbà nǹkan lọ́wọ́ àwọn ìlójú ọ̀nà àwọn mọ́lẹ̀wé wọn ṣe bẹ̀rẹ̀ látọ́ máa ń fa àwọn láti wọn yẹn wọ́n lè ráwọn olómi wọ́n pè wọ́n lè ráwọn búrẹ́dì wọ́n bá gidi pé abẹ protest náà torí bẹ́ẹ̀ ló kú nú lẹ́fí ṣe mìíràn gòkú tí ò bá sún kú ẹnu rẹ̀ bẹ́ẹ̀ jọrọ kalẹ̀ fcd gẹ̀rù mí yẹn ń gbọ́ wà sí lápẹ́ ó rọ kalẹ̀ wọ́n sá so ìnàlẹ̀ ìsáànà ìgbà tó jẹun tó olókun ilé olè máa fò ìgbà tó rẹwà ilẹ́sẹ̀ rẹ̀ ń ṣe wà sí ìjágùn fọ́ tẹ́lẹ̀pọ̀lọ̀ ọba jẹ́ ọgbọ̀ ogun rẹwà tó lè rí ẹ́ tó ń bára rẹ̀ tó kí n tó lójú bẹ̀rẹ̀ ojúmọ́ tó jùbọ̀lá òun fojú ẹ̀gbọ́n rẹ̀ òun lè gbẹ̀rẹ̀ lọ́rùn tó ń mẹ́rin lẹ́wọ́rọ̀ àrọ̀ sọ̀lọ́lọ́ yẹ fábí sọ̀rá in tó sọ yẹ ó tẹ̀lẹ̀ orí àfẹ́bìsọ̀lọ́fà lórí ìran àmọ́ ìmọ̀ ọlọ́run ni pé fànẹ́kà sọ ara pè báyìí fọ́nà bí nǹkan tó tẹ̀lẹ̀ sí sùnmọ́ àti àfáàlùkọ́ sọ̀rọ̀

èsù ìmẹ́ndẹ́rẹ́ bá àwọn ẹgbẹ́ bá wọ̀ọ́rí kò sí tó ṣe àjọwájọ ṣe èsù tán ọtọ́ má tọ́jú àwọn ẹ̀nà ọlọ́run ọlọ́run máa ń fi háìbà ìdẹ̀rùgbójó ìwárí ọlọ́run fúnṣọ́dọ̀ àwọn ẹ̀nà ọlọ́run bá àwọn ẹ̀nà ọlọ́run Kọ̀ọ̀lá lọ́gọ́ níbà fún ìyàwó. Ó ló ní tẹ́ ló fún bá tó lè fún tẹ́ni tó lè borí ẹ̀rí lẹ́pọ̀. Ẹgbẹ́ bí dúkà lẹ́jà. Fáìlì járọ̀ lápò. Owó tó jákọ̀ ní fún ilé àjọjà. Máa tọrọ àti fi àtàní nákàsọ̀ àlà àkìbáyé ọmọ ogun ọlọ́run àtàbí ogun èṣù nígbà tí wọ́n pàdé lẹ́tọ̀ ọkọ̀ ara àtìbẹ̀ èṣù kan fi ọkọ̀ kọ̀ọ̀bà kọ́ ló bá họ. ọ̀kọ́ra ìní ìbàrí mi kú. ọ̀kọ́ra ìní ìbà wọ́n máa ń pè é ìtumọ̀ ìní wọ́n máa ń pè é pé ah wọ́n lẹ́wà ó ní ìwọ́n lọ́sọ́ fún wọn lẹ́kẹ̀ẹ́ pé ó tẹ̀lé wa pé àwọn aláàbò orí ó ń lọ ní. torí pé tó bí ìbàrí òun ló mọ̀ wọ́n ń pè é nígbà ó ní lọ́ba àbúrò wọ́láwò rèèyàn Ìní àrọ̀ máa látọ̀rọ̀. Ó ní ẹni sílẹ̀ mo ti sálẹ̀ ìmọ̀ yìí rí mẹ́ ìní àrọ̀ máa látọ̀rọ̀. Mo ti rí nǹkan èrò yìí. Ìní àkọ́fùwọ́. Ìní àkọ́fùwọ́. Wọ́wọ́ òṣèdí ìdòlẹ̀ ìpọ̀. Ah, olóhun bẹ̀rù ìyá ọlọ́run ìyá ọlọ́run lè púpọ̀ ọ bá họ èṣù. So àwọn ilé èso mọ̀ lérí. Ṣùgbọ́n tó bá dúró déédéé, ọlọ́pàá bí ó ti sàánù rẹ̀ tó là ń lo lẹ́nu rẹ̀ lọ́wọ́ òun kò yọ ẹ̀gbọ́n rẹ̀ òun gbọ́rò lé lọ́rùn nígbà táwọn ẹbí wa ó wá rí ànábì lórí ìrọ̀ fàdákà sọ́la àwọn èèyàn ah, ń bèbè ìwọ ọgbọ́ra tó pé àbúlẹ̀ ni wọ́n ń pè tẹ́lẹ̀ bàbá ọ̀dọ̀ ọ̀gbẹ́ ni wọ́n máa ń pè tẹ́lẹ̀ ànábì ló sọ di Abu

wàháùlà ṣàrídà ah olùdarí láàrin òun àti ànábì ó dàbí ẹni pé wọ́n ti gbé iná kòtò kan bẹ́ẹ̀mbẹ́ tí wọ́n gbé iná sí tó bá sún mẹ́bẹ̀ lójú ṣùkàn afá tó ń wẹ́fẹ́ tó ń sọ àsọkọ́ tí mo lọ ṣàkárù ó ní ìdí àsọkọ́ tó bá ti ní wọ́n dédé ọlọ́run mẹ́kọ́ wọ̀lẹ̀dí إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا قالوا حسبنا الله ونعم الوكيل صلى الله عليه وسلم عربي عربي تسبشي أدعاء كان تقول أبو دالي kò ní ti special dua wọ́n mọ̀ ṣe láìsí lọ nítorí tí wọ́n ṣe bẹ̀rẹ̀ ṣe àwọn onímọ̀ ní látara nǹkan yìí a tó lè fa fáìdà kẹjáde níbi ayà yìí pẹ̀lú kí sọ yìí o ní wípé al

ọ̀rọ̀ tí wọ́n sọ rẹ̀ alẹ́sà mílẹ̀ ìsàpára yóò rọ̀ sí kọ́lá ó tún búra abẹ́ẹ̀kọ́ ni ó tún búra pẹ́tọ̀ mara nàbí tó ṣe bẹ́ẹ̀ òun fi àjẹ́ sára ní sára bí ṣíwọ́ ẹlòmí wọ́kẹ̀ sọ fún lásán ẹwà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọléwé wọ́kẹ̀ sọ fún pé má wà sí pàmì náà láwọ́ tó dá ìdúdọ́ ó sì ọ̀dábùlọ̀ nígbò ní ìsìnkọ́ ọ̀tọ̀ lẹ́wà n ò dì nà n ò fìyà jẹ́ ọwọ́ ọ̀rọ̀ ẹnu lásán ìlò gbáralé tó wà náà fọ́sẹ̀ so nínú ọ̀rọ̀ táwọn náà fún àjáde lẹ́nu kí sọ ìlú ìgbé alẹ́sọ̀lọ́ ọ̀rọ̀ sọ́dà anábì tí àbújá lè sọ anábì òjò ó tún kankan lára àwọn sọ́lọ́ àríwá àríwá sọ́lọ́ anábì bá ti ẹnu nígbà ìbádà tẹ tó ti yé àti ikú ọlọ́wà subhanahu wa ta'ala tí ma jí àwọn mùsùlùmí borí ọlọ́ni kàlá ìdàlẹ̀ ìsáàdàlẹ̀ yàtọ̀

ó ní wọ́n wà gbéwò iṣẹ́ rẹ̀ wà bá ọmọ akẹ́kọ̀ọ́ ó sì bọ̀ ìṣẹ̀ olùkọ́ rẹ̀ pípò òun fẹ́lẹ̀ kí ó akẹ́kọ̀ọ́ míì bó bá ti wá rí ọmọ akẹ́kọ̀ọ́ tó mẹ́lọ gíṣẹ́ fún àfà ó ń lọ ni ó

gbogbo tó ń ṣe ọlọ́run yóò ṣe ṣèrò rẹ̀. àrùn àyíká lábí yẹni ha àbíjà ní ìjà sọ́lá. àrùn àyíká lábí àwọn ìmọ̀ rahimahullah ta'ala òun sí ẹni tó ń bí lọ́wọ́ ni abidan ìdásọ̀lá ẹni tó ń kọ́ dí iná ẹrú àrọ̀sùn nígbà tó bá tó ń kírun ilé fẹ́ máa kọ́ dí níbi ìrun rẹ̀ أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أرأيت إن كان ó ronú sí ilé ẹni tó ń bí lọ́wọ́ níbi ìrun yìí tó bá jẹ́ pé orí òdodo lọ́wọ́ wà orí ọ̀nà ẹ̀mọ̀ lówà àwọn ọ̀rọ̀ sọ́ọ̀lù wùdà àmì sì lè orí kí lọ́wọ́ àjọmọ́ orí òdodo lọ́wọ́ orí ọ̀nà ẹ̀mọ̀ lọ́wọ́ ọlọ́run bá fi díkẹ́ mọ́ sọ pé ó náà ronú sí ẹni tó ń bá jà yìí ẹni tó ń bá jà yìí òun náà tó bá gbogbo tí ń bá jà tó bá yẹ pé àdéhùn olówó àpàrà padà wọlé ọdún ẹgbẹ́ láàmùsí pé

إن الإنسان ليطغى أراه استغنى إن إلى ربك الرجى أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أفوى أبو الوسبي رحمه الله تعالى wọ́n ní túnmà áyà yìí ó náà ní wípé al wọ́n ní ọmọ ènìyàn ń bẹ̀yẹ̀ gbogbo yẹn sínú inna ila rabbika ruj'a wọ́n ní àìmọ̀jà máa ma tọ́gì ẹ̀ tó bá ṣe òkú ṣe tọ́gì tó kó lá ìsàkìbárìta kó máa lò gbéraga tó wàsàkìmẹ́ìta kó máa wéyò nílò lọ́wọ́ bá tó ó sàkùnjọ Ọ̀dọ́bọ̀n ló pàdà sí, àìtẹ́ tó yẹ tọ́jú jù bẹ́ẹ̀ lọ, ọ̀dọ́bọ̀n lẹ́nu pàdà sí wọ́n ìdá akẹ́kọ̀ọ́ mọ́jà ìlú lọ wọ́n bá gbọ́dọ̀ náà ló wà padà sí fìkúndùlẹ̀ òmò ló wà fàyín náà wọ́n láyé kìlẹ̀ ahadin ayé yẹ fúnra mi kọ́ lọ́ọ̀rì làmàlà ayé kò sẹ́ni kẹ́kẹ́ tó lè sá fún kálà láàrín ìdájọ́ ọlọ́run bàbá láàrín sọ̀wá bí wọ́n láàrín àbí bóyá nínú ẹ̀sẹ̀ ìṣòro tí ó sọ wá tàbí nínú ìyà tó fi di àwọn tó bá gbẹ̀rù gbọ́dẹ̀ àtàwọn adé أرأيت الذي ينهى عبدا إذا صلى وقالوا أرأيت الذي ينهى عبدا إذا صلى ورأيت كما تقول ṣé ẹni tó wọ́n náà wo ẹni tí ó ń pọ̀ fún ẹni tó ẹrú tó ń kírun wọ́n ti bẹ̀rẹ̀ pé àkùdírìlì àníhálì àádọ́rọ́jùl wọ̀tà ájẹ̀mì níhálì àádọ́rọ́jùl ẹ sì nípa ìgbésí ayé Abu Jahal alẹ́bì èyí tó pé ìrìnà abidan ìdásọ́lá ẹrú kẹtí bá ń kírun ẹrú wo ní sọ bẹ́ẹ̀ àmẹ́gbà Muhammad ọ̀rọ̀ ẹ̀ ṣe ìmọ̀ nípa rẹ̀ wọ́n náà rú nípa rẹ̀ náà àfilẹ̀ àyà náà hìn wọ́n wọ́n náà yẹ fọ́ọ́bíyà ọ̀kùnrin ṣàbùjá wọ́n náà nàbújá lọ kárí láti ọkùnrin ṣàbùjá wọ́n ní abidan ìdásọ́lá fa amman man náà ni ẹni tí wọ́n ń tí wọ́n ń náà tí wọ́n ń ó ní ọlọ́ni àrọ̀ àyíta lẹ́bí yẹnha tó ẹronú sí ẹni tí kò ṣe làákàì tí wọ́n ń kọ̀ fún ẹrú wa nígbà tí ń kírun أرأيت إن كان على الهدى أرأيت إن كان على الهدى ṣé òṣè òṣè ronú sí ni wọ́n pẹ́ni tó ń kọ́ dí yìí ojú ọ̀nà ló bá wà lọ́bí sí wà ojú ọ̀nà

أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يراه كلا لئن لم ينته لنفعا بالناصية ناصية كاذبة خاطئة فليدع ناديه فندع الزبانية كلا لا تطعه واسجد واقترب بدعته وجهك والوجه الثاني وجهك الدعوة عفوا ما تفسير رحمه الله تعالى ثم بسوء قلنا ان ويبقى الله سبحانه وتعالى ó fi àwọn àyàtì ṣe kọ̀bíhà ó fi yẹpẹrẹ àti tàbùkù àbújá ìlà rábì kàrújà ara ìtàlẹ́bí yàníhá abítàmídà sọ́lá أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أما تفسير رحمه الله تعالى وإني أبلاك بأرأيت إن كان على الهدى أو أمر بالتقوى wọ́n lọ́nà méjì lọ́nà àkọ́kọ́ láti rẹ̀ pé ẹni tó ń takò yìí kí ló fẹ́ sọ nígbà tó rẹ́ pé orí tó wà orí ọ̀nà ẹ̀mọ̀ orí tó ti ń pàṣẹ orúkọ ọlọ́run ìtumọ̀ kejì òun náà ní pé ara ayé ìtayín kí ẹ̀nà ìgbòdà ṣe ìwọ́ tó ń rán ẹni tó ń kírò yìí tá a fẹ́ sọ wípé ojú ọ̀nà ló wà àbí ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ payọ̀ ọlọ́run bá ṣùgbọ́n èyí tó pọ̀ jù ó lè ṣùgbọ́n àpọ́ta tù sóyé أخبرني عيبا عن حال هذا الطاغي عن الناهي إن كان على طريق السرير فيما ينهى عنه من عبادة الله تعالى هل هو أعمل بالتقوى فيما يأمر به من عبادة الأوثان كما يعلم أرأيك إن إلى ربك الرجاء أرأيت الذي ينهى أي الله أخبرني ẹ sọ fún mi ẹni tó ń kọ̀ fún níbi ìtọ́lọ́rin yìí ó ń kọ̀ fún nípa ìrun kíkí abdani ìlà àtọ́lá Àwọn àìta ìkànnà aláìyí. Tó apákọ̀ọ́ wípé ọ̀rọ̀ yẹn ó rí bí náà tó ìkànnà ó bá nàbí wípé àrọ̀ ayíta ìrìnkẹ́ ọ̀nà ìhúdà kí ló fẹ́ sọ bá ẹgbẹ́ lọ́dọ̀ ọlọ́run lálẹ́kìyà mọ̀ tó pàrà sí wọ́n wá ní pé ànàbí ló wà lórí ọ̀nà ọ̀nà náà àwọn àmọ̀rọ̀ bí ó jẹ́ gbogbo ọ̀tọ́rọ̀ bí jẹ́ ń pàtẹ́ ìpàrọ̀ ọlọ́run ọba bóòlù òjìlá ìdánsọ̀lẹ̀ agbákọ̀sọ́gbọ́n rẹ̀ nígbàtà tún débi abúdá ìdásọ́lá àrọ̀ àìta ìṣẹ́ ọ̀rọ̀ yẹ wọ́n padà dojú ẹ̀kọ́ àbújá lè padà láti jẹ pẹ̀rẹ̀ nígbàtà ń kọjá ẹgbókìrù tí wọ́n láwàá sọ pé ọ̀rọ̀ lójú ọ̀nà àbí nígbà tó jẹ́ tí ó kírò ó kírò ní ìsìn tí ọ̀rọ̀ tí wọ́n wá sọ láàásọ pé ìbáhọ́lọ́wọ́n mi mọ̀rọ̀ bí ìtumọ̀ ẹ̀yí rà nìsìn tó mọ̀ sí pé nìsìn àwọn tí ẹni káwọ́ wọ jẹ̀ sọ yẹn ìwà lọ́nà ṣe èyí tẹ́ yìí pèpè sí yẹn ẹni gbogbo ìjàmá ìyàwó mélòó ìyàwó kan àlè mẹ́fà ìyàwó ló ń sọ pé òun gẹ́ mẹ́ pọ̀pọ̀ òun lálẹ́ ṣùgbọ́n kọ́nà òbí wálé ìlà ìlà ìwà àti ti mùsùlùmí tó ń ṣe tápẹ́ ìyàwó wọ́n tún mara wọn wọ́n sì jọ fi ìmẹ́rin ìjọ lò wọ́n jọ lágbèkèlé pé pẹ̀lú ògo ọlọ́run àjọkúra àwọn àjẹ́ wọ́n dẹ̀ kọ́ mọ lùgbọ́ ó fi má lè bára wọn lò ṣẹ́yẹ ló dá ọ̀pọ̀kagbọ̀yé ni àbí ti oníyàwó kan àmì mẹ́fà lẹ́nu jẹ́ ìtàkùn kan ìròyìn kan ẹnìkan ó pẹ̀lú ànípadà nìran ti jẹ́ nàìjíríà àbílù kan wọ́n wá mú wípé ó ti bí ẹ̀mọ̀yọ ọmọ síta tó wọ́n á gbàmúra kí lẹ́ ń gbàmúra àlàyé àwọn mẹ̀lẹ́kọ́lẹ́kọ̀ ọwọ́ lọ sí ìfúnlọ tí kìí sẹ́yẹ̀ ṣùgbọ́n wọ̀rọ̀ ọ̀tà níyẹ̀bẹ̀ ìbẹ̀dà ó wà ẹ̀yin lẹ́wùlẹ̀ bẹ̀rẹ̀ kẹ́ẹ̀mọ́ níyàwó kẹ́ẹ̀mọ́ lọ́kọ ẹ̀yin lẹ́bẹ̀rẹ̀ rẹ̀ sọ ṣe so ìyá ni musulmi mi tọrọ òye ìpèpè lónà ọmọ wa gbọ́ pé ẹ̀hún láti ẹ̀sìn àwọn míì sáwọn ìníkan ló jẹ́mọ̀ pé àwójọ wàhálà àwọn àfáà náà jẹ́

Ewu àdánwò wọ́n ṣe kí wọ́n máa sẹ́pẹ̀ fún lọ́nà ọ̀rọ̀ ṣe há ikú bàbá ìdá àtọ́tà àwọn ẹwọ sàárè ó tẹ̀wọ́ wọ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa a ń sápò fi ọlọ́wọ́ wú àkùrán ẹwù bó ṣe ń ṣe èyí tó ń pèpè sí yẹ òun ni ìdáyà. Àwọn amọ̀rọ̀ mi sápò. Àbí ní tó ń kọ lẹ́nu yẹn, òun ni ìpayọ ọlọ́run sábàrà kàrà. So ọ̀rọ̀ méjèèjì lákòóso ìtumọ̀ méjèèjì ẹ̀rẹ́ kó yé bá. Ìtumọ̀ méjèèjì làwọn onímọ̀ tẹ̀síìlì ni wọ́n tún kọ al-aksarun. Bọ̀yí tó pọ̀ jù nínú àwọn onímọ̀ tẹ̀síìlì, wọ́n sọ wípé kìtọ́ọ̀bù ní ọ̀rọ̀ yẹn ànábì ní ń bá rú. Sọlá. Sọlá ìtumẹ̀kẹ́jẹ́ náà kò jìnà abẹ́kọ̀ọ́ ó sì lọ ní máa náà lọ́jọ́ Inna ila rabbika rújá. Ọlọ́run ni wà fún jáàrì, a ń ṣe wà sí fún ọwọ́. Inna ila rabbika rújá. Ọ̀dọ̀ ọlọ́run bá rẹ ló padà sí ó. Gbogbo àwọn tán kọjá àwọn Mùsùlùmí náà tí wọn ò jẹ́ ká fẹ́ rí ọlọ́run bá ti ẹsọ fún wọn pé bí wọ́n ṣe wù kẹ́yẹ tọ́ọ̀gì tó ń gbọ́ tí wọ́n bá kú, ọlọ́run tẹ́ ń takò yẹ́nà ló dájọ́ wọn. Inna ila rabbika rújá. wọ́n náà wo ẹni tó lákòójú ẹni bẹ̀rẹ̀ yẹ́ ẹ̀sùn wọ̀fí ẹni tẹ́ yọ nípò ẹ fẹ́ yọ electoral chairman ẹni tí wọ́n fi ìbínú yọ ń lẹ́wọ́n lọ ìyẹn ní electoral chairman ìwọ́n ti dìbò tó ti wọlé àbò ti wọlé ẹ̀ dáhùn ẹwà ìyẹn èyí tó wa ẹwà wo ọba tó dá gbogbo ayé tó jẹ́ tó lé ẹ̀tọ́ lórí wa ọ̀hánàwàtà kẹ́lì kẹ́ ó mọ́ wá takó lọ́wọ́n ó mọ́ takó ìtìyẹ́ ó mọ́ takó hijab ó mọ́ takó ṣe'arò ó bẹ́ lọ ó mọ́ takó hajj ó ni ọmọjúbọ́bù mẹ́ta ọmọjúbọ́bù mẹ́ta tó bọ́lọ̀ ìyẹn náà ni ó lọ bá إن إلى ربك الرجع أرأيت أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى kí bó ní ó wá ọjú tó máa sọ pé ẹni tó ń bí sọ́bù yìí ẹrú wa ní ojú ọ̀nà ló wà ìyẹn àfẹ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀. àwọn a ó yẹ kìí ṣe tòkè ṣe tẹ̀kìyìrù pé bẹ́ àwọ̀ àbí ṣàpù náà tẹ̀lúwé àìyàn wípé àwọn àmọ̀rọ̀ bí tàkùwà bó ṣe ń jẹ́ pé òwà rẹ̀ húdà bó ṣe wà lórí ọ̀nà ẹ̀mà nínú ìṣesí rẹ̀ ọ̀rọ̀ tó ń sọ náà ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ ألم يعلم بأن الله يرى أرأيت إن كذب وتولى أي أخبرني يا محمد عن حال هذا الكافر بالجهل إن كذب دلائل توحيد الظاهرة أرى بعد النبي صلى الله عليه وسلم kí قلت wá kò قلت له yìí mo ṣe pé bí ṣe ń pè ọ̀rọ̀ ọlọ́wọ́ bá nírọ́ bó ṣe ń fi ọ̀rọ̀ lọ́wọ́ bá nírọ́ pẹ̀lú ọ̀rọ̀ tó sì ń kọ́yìn pẹ̀lú ṣe sí yìí inú padà ṣẹlẹ̀ sí. ọ̀rọ̀ ti sọ̀rọ̀ fún báyìí káàtì àbà yóò pọ̀rọ̀ tó bá sọ ń lọ tó ti ṣe ìkọ́bá yóò tún kọ́ yìí bí tó bá kọ́ Tí àbújá nì kọ wá mẹ́rin pọ́lọ̀ bá rí ògbógbó òsìn gbègbè jẹ́. Débò mọ̀ pọ́lọ̀ bá rí ògbógbó. Kàlá ẹ̀yà kàlá ilé ìròkí ló wà tún sí báyìí. Rọ́dà òun, wọ́n sàjà ìké kàlá ilé ilé ìsìn ó fi yẹ̀gẹ̀rẹ̀ ẹnu tí wà bú tí ń wù nípa kàzádà pàtàkì nípa bó ṣe ń kọ èyí sí òfin ọlọ́run ó sì ń pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ pé à ah, ṣe o sí ọ̀rẹ́ o kálá ah, ìyá ọmọ ìjì arákùnrin o ìyá àti àbújá rẹ̀ ìyájẹ́ àbújáàlù ní pàdàwọ́ àwọn ọ̀sán tó bẹ̀yẹ̀ rẹ̀. kàlá ẹ̀rọ́dà ó lè àbí jáàlù ọlọ́run bá fílé yìí yẹ pẹ́rẹ ó fi yẹ̀gẹ̀rẹ́ inú tí àbújáàlù padà sí sí rẹ̀ fi àwárí wà pàdé لئن لم ينتهي لنسفها بالناصية tí ó bá lọ ṣíwọ́ níbi máa kọjú ànábì níbi ìtẹ̀lẹ́tọ̀ ọlọ́run لئن لم ينتهي tí ó bá lọ ṣíwọ́ لنسفها بالناصية لنسفها báàbùlù olàmọ́ àwọn sọ wípé nẹ́sùfà án kílọ̀ àwọn mọ́sáàbù tí ṣe àáyìn yẹ onímọ́jú àti ṣe náà rí ọ̀dàfọ́ kàbà lànẹ́sùfà án ẹni pé àáyìn yẹ lọ́pọ̀ mi onímọ́jú ní ẹ̀sẹ̀ ìwádìí kọ́ lọ́dà àwọn tẹ̀jú ìlú kọ́lé tẹ́lẹ̀ báwọn onímọ́jú ó dá ní pàtàkì àwọn pàtàkì àwọn míì wọ́n pè ní lànẹ́sùfà àwọn òun lẹ̀ mú ayíyẹwà ní mẹ́dù ọkàn ní ayébájá wọ́n fi nóònù sáàkínà sí ìrọ̀sáì lànẹ́sfàán àwọn tẹ ìdíárù nóònù sáàkínà yẹn tó eré sí wọ́n mú nóònù yẹn wọ́n sàfihàn rẹ̀ níbẹ̀ òun tó yí táwọn àwọn ka èyí tó wà nínú kòrán èyí tó gbajúmọ̀ lọ́dọ̀ sí ẹ̀ àwọn kò fi yún àwọn ń ka èyí tó nínú sókún yẹ tí wọ́n fi tán ṣe àfihàn rẹ̀ kí ni túnmà rẹ̀ alọ́nilà ìlàm yẹntẹ̀ tí Abu Jahal tí ó bá lọ ẹni gbogbo jẹ́ pọ́ sí wà sọ́rọ̀ ilẹ̀ ìlànà ọ̀bẹ̀ kàlújà ó tí wọ́n lọ yìí lọ ó kú ọ̀dọ́lọ́gbẹ̀ ló pàá sí kàrọ̀háìtà ilẹ̀ ìlẹ̀ àbìdàn ìdàsọ́là ó náà wo orú sí ẹ ẹrú tó ń takò yìí tó ń bá jà yìí tó wá fẹ́ tó lẹ́kọ́ tó wá fẹ́ kí o àwọn ìsà ìkẹ́rà àlùdà kú náà wò sẹ́pẹ́ mú wá jọ̀rọ̀ ọ̀rọ̀ lọ ọ̀rọ̀ ìrọ̀lọ́ wa gbọ́ sẹ́pẹ́ jọ̀rọ̀ lọ́wọ́ nǹkan àwọn ọmọ rẹ̀ tó wà sẹ́pẹ́ tó pàṣẹ dáadáa kúrò ó àbẹ́gbà tí ó gbọ́ ọlọ́run sọ di líle búburú. àwọn ìsànyí ká dábà wọn sọ́wọ́ lọ́rọ̀. tàbá sọ́rọ̀ tí ó bá tó wá ń pè ní ọdún tó wá kọ́ yìí. àlàmíyàn làǹdí á ń náwó àyà. ó túbọ̀ sí pẹ́kọ̀ gbà kọ́lọ̀ rí òun láti tẹ́ nìyẹn. kàlá. àlà ọlọ́ni ìyá jẹ́ àbújá. làyín lámíyàn táyì. tó o bá lọ síwọ́. lànàfà àǹdì. tí àbújá lè wà lànàfà àǹdì náà síyà. ìtọ́pẹ̀ ní náà síyà ni

wọ́n sàkàrà ọmọ ẹ̀sẹ̀ kọ̀ọ̀kan ìlà àtọ́kùnrin fi mú dànù tẹ́ lànẹ́fà àárbì náà sí yà á dàmú àlẹ́àkùtù bí ṣídà á dàmú pẹ̀lú sóńsó orí orí ẹ̀ lànẹ́fà àárbì náà Nàfíyàtí kàbíbàtí nà kọ̀ tí a. Ìgbàni gbé àdàmú ọ̀rọ̀ fún ọmọ tafsir, ó ní náà fi oníṣẹ́ àrùn mùsàdára ó náà ní ohun tó wà níwájú orí. Àdàmú pẹ̀lú ẹ̀ tó jẹ́ wípé ànàkùdá nàbì nàfíyàtí. Àdàmú nígbà mú tọ́rẹ pé ọ̀nàdọ̀jà rí náà wo ilẹ̀ náà ilá fi wọ́ lọ́nà lẹ́kọ̀ọ́ fi jó lọ. Tó ìwọ́n tó sọ pé ẹ, wọ́n jù ọ́, ó kọjá ìwà àdúgbà lànàtìmà án tí wọ́n ṣe àjẹ́mà tí yóò wáyé tó sójà ò tí ìmúyà ń sẹ́mi tó tẹ̀fà dáyẹ̀ mú níbi bẹ́ẹ̀tì tí yóò sílọ́ọ̀kì bá fọ́mù fẹ́ ìdíkà tí wọ́n bá ìwọlé mà tó bá mú ó lè yọ ó lè fọ́m lò jẹ́ sójò ó mú pẹ̀lú tó sórí orí rẹ̀ lànà fẹ́rẹ́mì náà fi ẹ́ náà fi ẹ́ tí nǹkan àríbà tí ń kọ́ tí a ọlọ́run ní tó sórí orí òyàwó náà rí náà fi àti nǹkan àríbà tí ń kọ́ tí à orí tó jẹ́ wípé ẹni tó ní òkúrọ́ ni nínú ọ̀rọ̀ tó bá sọ àbújá lè jùlọ ní kọ́ tí à gbogbo ògbésẹ̀ rẹ̀ báyìí aláfíṣe Nàfíàtín káàbíbátín kọ́ọ̀tíà. Ó máa tábùjáàdì pọ́ ilé ìjẹ̀mọ́. Ah, ó ní ẹmẹ́wọ́ Mọ́hàmẹ́d. Ah, tó tó yìí, àwọn bọ́dìgà àwọn fúlẹ̀ àti sọ ń a sọ yí pé ó ní pé ìtò òun ó ṣe ní wípé àwọn táwọn

so káàkiri bá sọ́lá àbújá ìlérí tó dùn àdé ẹ̀bọ́n ni náà sí yàtín káàbí yàtín kọ́ọ̀tìyà o mọ́ tí ṣe òun lọ pé àtọ́ bá ti dé àwọn tó fẹ́ wá mú òun yẹn àwọn táwọn ọjọ́ mẹ́jọ kò tó wà mẹ́wọ́ òun àkọ́kọ́ mọ́ lọ ní ẹ̀rọ gẹ́gẹ́ àwọn ọgbọ̀n lọ́wọ́ àbíjá àwọn aláwọ̀ bá ní Àbújá ní rò pé wọ́n pe àwọn táwọn ìjọmọ́ ẹjọ́ òwò làfẹ́ pé àwọn ìwò làwọn fẹ́ lọ́wọ́ kan Fọ́lẹ́dẹ̀ ọ̀nàdíyà ẹ̀sọ̀ fún Àbújá tàbá ti wá fẹ́ gbàmú pẹ̀lú kó sórí orí ẹ̀ kó pe àwọn tí wọ́n dẹ̀mọ́ ìjókòó kí wọ́n gbálẹ̀. Fọ́lẹ́dẹ̀ ọ̀nàdíyà ọ̀nàdẹ̀ òzàbáníyà ọlọ́ àwọn olóòpò ní sàbá níyà àwọn màláìkà tí wọ́n lè níyà àwọn màláìkà tó pé wọ́n lé àwọn ẹgbẹ́ kìtì sàbá níyà ẹwọ́ kọ̀ǹgẹ̀ tó kọ̀ǹgẹ̀ ò lè kí lápò kọ̀ǹgẹ̀ jẹ́ mẹ́rin ẹgbẹ́ àtàwí ìlú tí mo sọ aláwọn ní fọ́lẹ̀ yẹ́dẹ̀ òun náà díà ẹni ká bùjá lùkó pẹ àwọn tí wọ́n jọ ń wà ní ìjókòó tó gbójúlé tó wọ́n rà lọ́wọ́ lọ́wọ́ nínú àwọn mẹ̀lẹ́bí ẹ̀ nínú àwọn ẹbí ẹ̀ ẹwà wo tó ṣẹlẹ̀ ogun bádìrì wọ́n pa àbújá nì wọ́n pa tú ẹni ṣẹlẹ́dẹ̀ ogun bádìrì tí mo sọ̀rọ̀ ẹ̀kẹ́ nínú àwọn tó bá ogun ya rẹ̀ àbújá lè jẹ́kọ̀ apọ̀ ní ààrùn kọlì kọlì nínú àwọn wá kú wọ́n wá rọ ogun wọn ẹgbẹ́ wá wè ọlọ́njọ́ akọ́lọ́ ààrẹ afẹ́bìọ́ gbogbo àwọn ẹrọ ọlọ́run lórí wà táwọn náà jẹ́kọ̀ nínú wọn jẹ́ ká máa jẹ́

Àdúbì wá ń pè wọ́n ní ẹyọ kọ̀ọ̀kẹ́ yá àbà jahal. Alwàjájá ma wà àdàkà rọ́bù ka hàkọ́, fàínà wàjájá ma wà àdàkà rọ́bù na hàkọ́. Allahumma salli wa salli ala Muhammad. Àdúbì wá dúró lẹ́jù sàárè wọn, àdúbì rẹ̀ àbú jahal, ó ti kú báyìí ó, ìwọ́n tó ní ọ̀hún ní eré rúkí oríṣẹ́ láàrẹ̀ gbà ọlọ́gbogbo àwọn ọ̀tá wọn tọ́lá wọn jáde sí ṣe ọlọ́run mọ́jẹ̀ káwọn náà lẹ́yìn o kí àbújá lè òṣèṣe ní ẹ̀yìn lọ́dọ̀ àkàtì mọ́jẹ̀ kọ́ tàbí wọn náà lẹ́yìn lọ́dọ̀ wa àbújá àti wọn àbújá tó tó rọ̀ ti kú báyìí ẹwù ẹwù àtẹ́lẹ́lọ́dà bẹ́ẹ̀ ẹ̀mí ní tó tí wá rí àdéhùn tọ́lọ̀ bá ṣe fún ọ báyìí tó lé mìíràn dè tọ́lọ̀ máa ṣe fún kó wọn lẹ̀mí lọ́wọ́ àdúgbò fún ọ̀lẹ́mọ̀ kí làwọn jáde sọ òpin lẹ́bíyà ń náà tó láwọn tó yanjú sí àwọn oní àwọn zàbá níyà ni falẹ́yẹ́dé ó nàdíyà sàbẹ́dé ó zàbá níyà kálá látòkè ìhù wà dúdè kálá látòkè wà kò bẹ̀ ah. tí àpọ́tẹ́gí títí mọ̀ ń sọ yìí wọ́n gbọ́ mi lọ́nà ó níbi tíra lọ́nà tánà bí sọ pé wọ́n gbọ́ jù ọ lọ láfáàkà tó ti pọ̀ òun wá ṣe bá tó jẹ́ kéèkì lórí pé tí àwọn òkú wọ́n nílẹ̀ dára tó fi ọ̀lùmọ́ òta alọ́sọ pé anábí kò lè fún òkú lọ́rọ̀ gbọ́ òun àbíbí sọ pé ó gbọ́mọ̀ jù ọ lọ wọ́n kọ́ ọ̀pọ̀lọpọ̀ dà láìwà kù láàpọ̀ rẹ̀ ní wípé ní táìmù yẹn ọlọ́run jẹ́ káwọn àbújá lè ó gbọ́ kó lè fi kúyà hàn tẹ́kútẹ́ ẹ̀ máa ń jìyà lọ́wọ́ ẹni tó wá sọ fún tó kìlọ̀ fún pé ó sì o tó wá dé tó wá ní ààrẹ ah, ìyà yẹn pé ènìyàn ó pọ̀ jù ó dìde ọlọ́ni aláàlátùkàlà gbogbo òfíta ayé àmúdá ilẹ̀ gbígbọ́ yìí ẹ̀rọ pẹ́ tẹ́yẹ pẹ́rẹ ìwà nábì láàtò tẹ̀rẹ mọ́tẹ̀lé o ìwọ mùsùlùmí tí kèfèrí ń takò ó takò ó yẹpẹ rẹ orí ẹ̀sìn rẹ orí jágù rẹ orí rúgbà rẹ orí súnà rẹ mọ́tò orí ìpó yẹpẹ rẹ látùtẹ̀ èwù mọ́tẹ̀lé o wọ́n máa tó tẹ̀tẹ̀ ìṣíwọ́ wílẹ̀ tí ó mọ̀ forí kalẹ̀ tó ti sùdúrẹ̀ lẹ́nà àbùsọ̀lá wọn kó o wá gbogbo ọ̀nà láti súnmọ́ ọlọ́ọ̀bà rẹ̀ Allah subhanahu wa ta'ala ẹni pé dáwìm alàsọ̀rọ̀ àwọn àdìdáàlà máa wà lórí ìjọsìn mọ́tò ní ó máa yẹpẹrẹ yín ó ma sọ̀rọ̀ tí ò dá sí yín mọ́tò orí ẹ̀fẹ́ ẹ̀wọ̀n mímú sẹ́wọ̀n dáàbò mọ́jà rẹ̀ ebú nǹkan tẹ̀ sí pọ̀ jù yẹpẹrẹ ń tẹ̀ sí pẹ̀fẹ̀ ìjọyàwó mọ̀ bú yẹpẹrẹ tó wọ́n dúdú jọyàwó èèyàn ma wo bẹ̀ látúntì ìlú má tẹ̀lé wọn wà dúdé wà kò tẹ́rì ibẹ̀ dáàbò nàfà àfùlà tẹ́ bá wo àyà yìí ẹ̀rí pé àfi sùdúdú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́yẹ̀ bá ti kàdé bẹ́ẹ̀ èyí ó forí kẹlẹ̀ fún ọlọ́ọ̀bá sùn tẹ́ mẹ́ta Kùránì tẹ́ mẹ́tìfò tẹ́ mẹ́tìfò tẹ́ tìrọ àwọn àmì ìdí kí forí kẹlẹ̀ yẹ kálẹ̀yẹ ń bẹ lórí ìrun bọ́ládà bí ogun èyí ó sọ pé Allahu Akbar yóò forí kẹlẹ̀ tó bá tó bá jìde padà yóò sọ pé Allahu Akbar yóò jìde padà mọ̀ká ní kò sí lórí ìrun tẹ́yẹ̀ má ti fẹ́ Kùránì débẹ̀ tẹ́yẹ̀ má ti wá fẹ́ forí kẹlẹ̀ yóò sọ pé Allahu Akbar yé kí là máa wí ní borí kalẹ̀ yẹn a mọ̀ ní ìta máa wí níbi ìṣòjú ìdùnnú náà ní kó ṣe kí ni o máa wí kọ́dà kò ní di àlùwàlá tí ò bá káwọ̀ lápọ̀ ní ara يستمع بين القدر والعلم عند الله وعاد اخر تفسير سوره العلق والعلم عند الله وصلى الله وسلم وبارك على نبينا محمد واله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته